والسلام على رسول الله باب من حقق التوحيد دخل الجنة بغير حساب أي ولا عذاب وتحقيق التوحيد هو معرفته والاستلام على حقيقته والقيام بها علما وعملا ojú pọ̀nà tí a máa gbéyẹ̀wò ni ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ sọ nínú tí wọ́n rí dìmú nínú sallallahu ta'ala alaihi wasallam wípé téèyàn bá mọ tàwáhídì yóò wà lìjánà láì eléyẹn ni manhakọkọ tawhid ẹni tó bá hakọkọ tawhid kí wá ní tàkíkọ ẹ òun ni kéèyàn ó mọ gan kéèyàn ó mọ tó túmọ̀ sí wọ́n ní wàtàkíkù tawhid huwa ma'rifatu torí májẹ̀mú ni ọ̀rọ̀ yẹn sáàrí nǹkan tó dálé lórí tá a bá mú mọ́jẹ̀mú yẹn wá man ẹni yòówù hakọkọ tawhid tó bá hakọkọ tawhid àmọ́ wa sàlàyé kí ni ìtumọ̀ tó hakọkọ tawhid ẹni tó bá ṣe tàkíkù tawhid dakhala aljanna yóò wọ aljanna lè wọ́rẹ̀ ìsà láàrin ṣètò òṣèlú àkọ́kọ́ ni pé ọlọ́run jẹ́ ká mọ̀ wípé àwọn kan ò ní ṣèṣirò iṣẹ́ tó ń fi wà lìjẹ́ nù. àǹbẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala kọ́nà jáwa ní òjò kan nù wọn. àwọn kan ó ṣèṣirò iṣẹ́ wọ́n sì wà lìjẹ́ nù. àdánwò ńlá kan náà sì ní yẹn jẹ́. lẹ́yìn náà ni pé kí ni ó fà táwọn kan òfin ní ṣèṣirò ṣe kó tó di pé wọn àlùjánnà tàkéèkù tàwfíìk òun ni kéèyàn ṣe tàkéèkù tàwfíìk kéèyàn ó mọ tàwfíìk ní ìsìn la sọ̀rọ̀ pàtàkì tàkéèrò tán yìí ẹtún wá gbọ́ tá a fún gbọ́ nípa tàwfíìk gbogbo ẹ̀ lábẹ́ ìmọ̀ ṣẹ̀ríà ló wà yóò wá dàbí ìgbà tó jẹ́ pé ìṣẹ̀rí tàfẹ́ fi tàfẹ́ rúlẹ̀ náà tó bá ti jẹ́ pé téèyàn bá ti tàfíìkù tàwáhídì yọ ọmọ àlùjẹ́ náà ní láì tètè oṣẹ́ tàwáhídì gan-an ni ẹ jẹ́ kí n mọ̀. èyàn ò rí ọlá níbi nǹkan kan tó jẹ́ pé èyàn ò fẹ́ mọ̀ èyàn ò fẹ́ sọ fún òun bùkátà ìkejì. tẹ́ bá tún gbọ́ sí kejì náà ẹ tún wò pé à ṣé pé nǹkan mi tútù. tàwáhídì táwa wí yìí òun ni mímọ tàfíì táwáwì ni àlètìláwà aláhàkíkọ́tì kéèyàn ó má mà dájú ẹ̀ torí pé ẹ̀rí pé yorùbá náà máa sọ pé àkíkà bó tẹ̀ jẹ́ pé kìí ṣèdè wa tí wọ́n bá rí pé nǹkan dá àwọn lójú tán wọ́n á máa sọ pé àkíkà yorùbá náà máa sọ bẹ́ẹ̀ nínú èdè táwọn náà ti gbé àkíkà yẹn tó bá jẹ́ pé àwọn haúsá ni wọ́n dún nínú yẹn kì í ṣèdè tiwọn náà láwùdún àròbíyà ni táwọn elédè míì gbé wọnú èdè wọn àkíkọ̀ pàápàá nǹkan òun ni ọ̀nà téèyàn bá mọ̀ tí ò ní sẹ́yìn méjì kù wọ́n wá ní ọ̀nà yẹn ní kágbà mọ́ tàfíìk kò wá parí síbẹ̀ o wàlkìyàmù bíha ilman wà ámàlà tí yẹn bá ti wá mọ pàápàá rẹ̀ tán tí tí wọ́n pè ní tàfíìk ní kéèyàn wá gbà mú ilman wà ámàlà ní ti mímọ̀ tó mọ̀ àti fífi ṣiṣẹ́ sí i. wọ́n ní kò tún parí síbẹ̀ o hakíkọ́tù dáálíkà wà hakíkọ́tù dáálíkà àlàyé lórí ìdàtúnwò ìgan huwa ìjìdẹ́ òróòhì ila Allahi mahabbatan wa khawfa wa inabatan wa tawakkulan wa du'aan wa ikhlasan wa ijlalan wa haiba wa ta'ziman wa ibada. wọ́n ní òun ni kí ẹ̀mí kó wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run kó fà sọ́dọ̀ ọlọ́run mahabatan lẹ́ni tó nífẹ̀ẹ́ ọlọ́run tó sì jẹ́ pé ìfẹ́ ìfẹ́ ẹ kọ́ra tẹ́ máa ní kalẹ̀ ìfẹ́ ọlọ́run ni ó gba ìgbà ayẹyẹ tàbí òun ni ó kún ọkàn pátápátá wọ̀káwọ́kán àti bẹ̀rù ẹ̀. nígbà tí a bá fẹ́ ṣèsìn a fẹ́ ṣe nǹkan tó náà bá pa wá láṣẹ wọ́n fẹ́ kó jẹ́ pé a sí nítorí pa nífẹ̀ẹ́ ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe nínú ẹ̀sìn yìí ń tà á ṣe sí èsì pé torí pa nífẹ̀ẹ́ ọlọ́run ọba la ṣe ọmọ ìbẹ́bẹ́ sẹ́ni pé tàwọn èdè ti jábọ́ láàrin wọn. kódà a lè máa tún búra sí pé ó ń bẹ ń bẹ níta ṣe bí èdè ìtòrí tọ́lọ̀ tó sì jẹ́ pẹ́sì ni àwòrán tó gbé wá nígbà tá a ṣe ni pé a ṣẹ̀sìn àwọn èèyàn ó sì sọ wípé kódà àwọn tó ṣiṣẹ́ ìkórè àwọn ọmọ gbìyànjú ọlọ́run san wọ́n lẹ́san rẹ̀ tóun gàgá sì mọ̀ fún òun sí nítorí tọ́lọ́ gbogbo nǹkan tó bá jẹ́ pé ó lẹ́rìí nínú ẹ̀sìn tá a bá ṣe wọn fẹ́ kó jẹ́ pé a ṣe mahabata lila torí pa nífẹ̀ẹ́ ọlọ́run àfi ojú orí ọlọ́run wà ọ́ fani èyí tá a bá pàtì kó jẹ́ pé torí ìbẹ̀rù ọlọ́run tí ogun tá a pàtì láti bẹ̀rù ọlọ́run àbí nítorí pé àláǹfààní ẹ̀ èyí tó yẹ pé ńgbà míì náà tó yẹn bá láǹfààní ẹ̀ yóò ṣe pẹ̀lú kò rọ́pọ̀ tó ní tìǹbù òjò ṣe tí èsì pé torí ìbẹ̀rù ọlọ́run ló fi pàṣẹ ọ̀nbẹ̀. wà iná bàtà kẹ́mi owó lọ sí ọ̀dọ̀ ọlọ́run kó fà mọ́ ọlọ́run lẹ́ni tó jẹ́ pé ó ti mọ̀ pé kò síbòmíì tóun ó ṣẹ́rí sí lẹ́yìn ọlọ́run. wọ̀tàwá kùlà ní àti gbára lọ́lọ́ ẹ̀rọ sátò bàkàrà wá sí ti fọ́ wàtàwákùlà àti gbára lé ọlọ́run ọ̀kọ̀ọ̀kan náà àwọn kẹta ń ka yìí wọn àfẹ́ ká fún ẹlòmíì níbi iṣẹ́ ẹ̀sìn torí pé wọ́n sọ fún wa pé pàápàá tàwáhìn tá à ń sọ nìyẹn wọn àfẹ́ ká fún ẹlòmíì rárá anabi sọlọ sọlá ó ní mọ̀ ní amìlà ẹni tó bá ṣiṣẹ́ kan ní nǹkan pé ọlọ́run bá sọ ọlọ́run bá wá sọ pé ẹni yóò tó bá ṣe iṣẹ́ kan aṣọ́ọ́kà fi ìmọ̀ ìyàgbọ́ ìrì ó ṣe ń torí èmi àtẹnìkan ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ o aṣọ́ọ́kà partnership náà ń pè ní sharika níbi orí àwọn company ńlá ọmọ ọkọ̀ sílẹ̀ ìgbàlọ́wọ́ aṣọ́ọ́kà tó company tí wọ́n sọ pé company èèyàn mélòó àwọn èèyàn kan kódà ìbàjẹ́ pẹ́ nìkan ló dá lẹ̀ ó túmọ̀ sí pẹ̀lú dáta ẹ̀bẹ̀ sẹ́nu àbí. ìsọ́pẹ̀ ní kọ́mpìnì ní wọ́n fẹ́ kí yẹn wọ tàwọ́fíìdì rárá wọ́n fẹ́ kó wọ tàwọ́fíìdì rárá. mọ̀nì àmìlà àmàlà ẹni yóò tó bá ṣe iṣẹ́ kan yòówù kó jẹ́ aṣọ kàfíìhì ọpa gọ́ọ́rí ẹni tó yàtọ̀ sẹ́mi ẹlẹ́dàá rẹ̀ pọ̀ mọ́ aṣọ́ka fi ìmánìyà gọ́ọ́rí ó ṣe ń torí tèmi ó ṣe ń torí tẹlómìn náà tàràkùtù wo àṣírìkà ọlọ́run wọn pàtó àti kọ́pìnì ẹ̀ àti torí ẹni tó ti torí ẹ̀ ṣe wàmínà náà ó ń bẹ nínú àwọn èèyàn ayé àwọn àti ti fọ́ nìyàrí. one sixty five nǹkan tí bá kọ́ra rẹ̀ sí one sixty four kìlọ̀ wà one sixty five nǹkan. wàmí náà náà ó ń bẹ nínú àwọn èèyàn. Thank you. ومن الناس من يتخذ من من يتخذ من دون الله أندادا àwọn ọ̀nbẹ́ńgá àwọn èèyàn àwọn tí wọ́n mú àwọn olùjọ́sìn míì tí wọ́n yìí ṣe Allah ẹgbẹ̀ra náà lórogún ẹgbẹ̀ra ẹni tí yẹn gbára lé ẹni tí yẹn rò pé òun fóun ní support lórí nǹkan tó fẹ́ ṣe nìdónìlá yàtọ̀ sí ọlọ́run àlọ́ ìbò náà ń wọ́n ń ṣe gẹ́gẹ́ bí. gẹ́gẹ́ bí wọ́n ti bá jẹ́ ọlọ́run. torí pé àwọn yorùbá kà ló fà ìbú náà hàn wọ́n nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí wọn ìbá ti síbẹ̀ ni yòhìbónà hùn kàhóbìlà. Hmm? wọ́n nífẹ̀ẹ́ ẹgbẹ́ kan yẹn lọ wọ́n nífẹ̀ẹ́ àwọn ẹgbẹ̀ra yẹn gẹ́gẹ́ bí wọ́n ti ń nífẹ̀ẹ́ ọlọ́ hmm? gẹ́gẹ́ bí wọ́n ti nífẹ̀ẹ́ ọlọ́ kìí sọ ọlọ́run nìkan ni wọ́n nífẹ̀ẹ́ kìí sì sọ̀rọ̀ ogún nìkan ni wọ́n nífẹ̀ẹ́ kìí ṣe pé wọ́n nífẹ̀ẹ́ orogún láì nífẹ̀ẹ́ ọlọ́run rárá àmọ́ wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run wọ́n tún nífẹ̀ẹ́ orogún ọlọ́run tẹ̀lé ìjọba yìí but báwo ni múmin tọmọ tàwáfíì báwo ni ó ṣe rí ẹ̀ka ṣùgbọ́n àwọn tí wọ́n gbọ́ lọ́hùn gbọ́ mùmí lóhùn àwọn ẹlẹ́yẹ̀ ni wọ́n ní wọ́n mọ tàwáfíì dáǹtọ̀ yìí bóòlù àwọn ṣe rí. wọ́n lè koko ní ìfẹ́ tọ́lọ́hùn kò sí fẹ́mi tó ráyè wọlé. wàlẹ́dínà ámànú. أشد حبا لله ولو يرى الذين كفروا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب ولو يرى الذين ظلموا تبا جاكوي àwọn tó sàbòsí ta ni wọn nínú àyà yẹn àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run àtẹ̀gbẹ̀ra ara tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ń wá mọ́sálásí wọ́n ń ṣe sọ́lá wọ́n ń ṣe zaka wọ́n ń ṣe síyá wọ́n ń ṣe sọ́dákọ̀ èyí tó jọ̀ràn yàn wọ́n ń ṣe sọ́dákọ̀ èyí tó jáde níwá wọ́n ń ṣe hajj wọ́n ń ṣe kálímátù shahada an la ilaha illallah wa anna ara àpẹẹrẹ tó yẹn nífẹ̀ẹ́ ọlọ́run àgbà tí wọn bá ti sùyàm ó jẹun nídàájí kò sì jẹ míì mọ́ kò mú mọ́ títí náà gbìlù kíkó tó ti tó ti ṣe ìkọ́ lálẹ́ péye èèyàn kọ́ mọ́sídìdì èèyàn sànú opó ó sànú ọmọ òrukàn ara pé alágbájá yìí náà ń sin náà àwọn àpẹẹrẹ káàkiri náà mú sí pé ẹni ọlọ́mọ ní lágbájá ó sì ṣe sọ́lá ó ṣe hajj wọ́n tún kówó ní àwọn ìka tó lọ sí hajj nínú owó ẹ̀ àbí bó la ti fẹ́ yẹn nífẹ̀ẹ́ ọlọ́run àbí sọ bóun náà lọ́lọ́run bá wí yóò máa ṣe nǹkan kan nínú tọ́lọ́run fẹ́ nínú tó jẹ́ sìn nínú tó jẹ́ ọlọ́run láti máa kankan tí wọ́n gbọ́dọ̀ mọ́ tí wọn gbọ́dọ̀ má pè wọ́n ń dì mọ́ra wọn ń rì mọ́lẹ̀ wọ́n ń sokọ́ wọ́n ń sorọ̀ wọ́n ń tọ́lá wọn ń wí àkàtú sí i wọ́n ń torí páyé le. ẹ dákò sí nǹkan ń sọ tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n fi ń pamọ́ ṣùgbọ́n ní balógun àwọn oníṣègùn wọn ni gbogbo ẹ sì máa rí gbogbo ẹ papọ̀ lára ẹnìkan náà tó bá jẹ́ pé yẹn ti wàá tó ṣègùn tó lẹ́bọ̀ ọ́nú kò mọ̀ sí tó burú ń bẹ̀ ó gágun mu nígbà tí ẹ bá ti ṣe jẹ́kù ní tí ẹ bá ti ṣe nǹkan àrọ́mù ló bá lò bọ̀tí a ti mọ̀ gángan pè ní bí ọjọ́ mi sì nìyẹn bọ̀ yóò wà ọjọ́ òrùbọ̀ gan yóò wà àwọn tí èsè oníṣègùn gan tó jẹ́ pé ọkọ̀ ni wọ́n ń wà wọ́n lọ́jọ́ tí wọ́n máa bọ̀ gùn torí kí ni wọ́n mọ̀ bá ṣubú kọ́kọ́ mọ̀ bá takìtì wọ́n wá gbé ajá lórí wọn kìkì wọ́n wá nà sókè wọ́n sọdún nìyẹn torí kan nǹkan nǹkan irin ni wọ́n ń ṣe ẹ̀ka tó wájú fún àwọn tó ń jẹ́ mọ́mì ni ìfẹ́ ọlọ́wọ́ máa ń lé koko lọ́kàn wọn. tó bá jẹ́ pé wọ́n mọ̀ àwọn tó ń jẹ́ alábòsí yẹn tó ń mọ́lọ̀ nǹkan mọ́ nǹkan míì wàlọ́ yàrá ìlàdí náà dọ́là kí bí àárọ̀ ní nàdà nígbà tí wọ́n bá rí ọlọ́run ọba ni. anna yẹ kó wá ta lè la ìjẹ̀míyá wípé èyí tí ọwọ́ nígbà tó wá sí náà ọba sàn yìí ọba jókòó díẹ̀ ọba mọ̀ mẹ́lòmíì mọ̀ ọba mọ̀ tún mẹ́lòmíì mọ̀ ọba mọ̀ ìgbà náà yìí tó wá pé àpò ń bọ̀ tó ń bọ̀ wá mọ̀ tó tún pé kí ni anel kó wá sàlè láì jẹ̀míyà wípé gbogbo agbára ọlọ́run ló ní ẹ rí i pé gbogbo àti ẹ̀pẹ̀ láyé yẹn ọkùnrin ni wọ́n ní obìnrin ni wọ́n ní àgbà ni ọmọdé ni. wọn ò ní sí mọ́ ọlọ́run nìkan ní òkú lẹ́yìn náà nígbà tí wọ́n ń bẹ bí wọ́n ti sẹ̀mí mùsíbà kan náà níjọ máa ń ṣe wá ó ti wá jẹ́ pàwọn làwọn àwọ̀ mùsíbà kan náà níjọ máa ń ọmọ wọn máa kú ọ̀nkù wọn máa kú ìyàwó wọn máa ṣàìsí ọkọ̀ wọn máa jáàmù àwọn náà máa ń wọkọ̀ kí wọ́n láyé pariwo náà. àwọn tá à ń pariwo tó jẹ́ pé ayé ayé yẹn gbogbo tí máa ń ṣe ogun yẹn ní máa ń ṣe wọ́n ta ni ó sọ pé eléyìí ò rí bẹ́ẹ̀. lóyìn sí náà láti mà wípé wọ́n lẹ ju gbogbo lílẹ̀ lọ èèyàn sì ni wọ́n nínú kójọ́kùnrin nínú kójọ́bìnrin ọlọ́run lásìkò tí àwọn tí wọ́n sí tí wọ́n mú wọn mọ́ lọ́run pé yóò gbọ́dọ̀ mọ́ fi tí wọ́n ṣe ń bọ̀ wá mọ́ o annalko wasalila ìjẹmìíra pẹ̀lú ọba nìkan lágbára ọmọ èèyàn gan máa ń jọ tọba rẹ nìkan tí ẹ ti rò pé ah bàbá hmm, ẹnìkan máa fojú torí pé wọ́n nà ní nǹkan lẹ́nu àwọn pé ah ṣé bó ti yẹ bàbá kú nìyí ó sì ń hàn látàyé bíi náà yàtọ̀ sí ọjọ́ àlùkí àmọ̀ tọ́lọ̀ máa ń wí. mo sọ tẹnìkan tábà gbàgbé wọ́n ní yẹsà wọ́n ní ìbọn ọ̀ràn o wọ́n ní ìbọn ọ̀ràn ta ni wọ́n pè wọ́n pè ẹni tí oníkan lọ pa wọ́n á yìnbọn sí ìbọn wàá rìn wọ́n á pè pé bàbá ìbọn ọ̀ràn o ẹ sí sókè kẹ bàn lèmọ́ bá rìn ó parí ìyẹnsá lè bọ̀ ọ̀ràn ìgbà náà ní ọ̀ràn kan rìn ẹ̀yìntá lè bọ̀ ọ̀ràn wọ́n fún mọ́jèlé jẹ ẹ̀yìntá lè bọ̀ ọ̀ràn wọ́n fọ́kùtà mọ́ lórí wọ́n sáà ti lọ àlùkà náà nísìn wọn padà wá náà táwọn náà sì lọ ọmọ lẹ́yìn tán lérò lẹ́yìn tẹ̀ra ń sọ wípé ọlọ́run bá ní ẹgbára lé wọn ní à ṣé nàìjíríà àbí àbí kuwait ṣé nàìjíríà ilẹ̀ ń sọ pé ọlọ́run bá nìkan ní kágbára lé ó ń bọ̀ wá hàn fọmọ èèyàn lẹ́yìn ìgbà tó ṣe gbogbo ètùtù àtàjò àti kí wọ́n má rí mi mú kí wọ́n má rí mi pa kí kó wá wọlé tọ̀ wá náà kò wá yẹ kó jẹ́ pípa ìlọmọ èèyàn tó mú tọ́. torí pé gbogbo àwọn tí wọ́n á pa kò sẹ́nì kankan nù wọn àbí wọ́n kú kò sẹ́nì kankan nù wọn tó jẹ́ pé òun ló yìn báyìí màláìka kú pé kó wá pa wọn. oyin ń bá wọn alábàájì náà ni ń bá wọn alábàájì náà. wàhánà lọ́wọ́ ṣèdí ilẹ̀ àbí wọ́n mọ̀ kọ́ lọ́wọ́ bá ló lágbára jù tọ́ àìpẹ́ agbára ọwọ́ ọlọ́ọ̀nìkan ló wà wà á nà lọ́ àṣẹ̀dídò làdàbà àti pé yàtọ̀ ọlọ́run ló le ṣe bí wọn síbà àwọn èèyàn kan ni wọ́n ń sá fún wọn fi ń pariwo ayé pé àyè gbọ́dọ̀ má fi kí wọ́n ṣe o ayé ìlẹ́jú bẹ́ẹ̀ ṣe ń lọ. tàkífù tàwíìdì dà ẹ wo àǹfààní tó bọ́ mọ́mọ yẹn lọ́wọ́ ó sin ọlọ́run ó tún sin ẹlòmíì mọ́ lọ́run ó sì gbọ́ tó jẹ́ pé inú súnà ọlọ́run ni pé téèyàn ò bá ti mú nǹkan kan míì tó jẹ́ bọ́ mọ́ ọlọ́run ọmọ àlùjẹ́ náà ni látàyè kẹ́yìn wá maintain advantage yẹn títí ó fi lọ bọ́lọ̀ ṣe é kórè ńlá ni gbá bàbá ara yóò sọ̀yàn lẹ́nu wọ́n á fẹ́ kéèyàn ó gbà sọ̀nù oró eléyìí wọ́n fẹ́ kéèyàn ó gbà torí èèyàn ọmọ èèyàn mọ ibi tí ń lọ nípa táyé ní ìsìn ẹlòmíì yóò já ọ̀rẹ́ lẹ̀ yóò já ọ̀rẹ́ lẹ̀ yóò mọ̀ sí tiẹ̀ lọ́tọ̀ ẹlòmíì yóò já ẹbí ẹ̀ sílẹ̀ nígbà tí wọ́n bá ń fún ní kìlọ̀ pé tó fẹ́ dáwọ́lé àwọn ò fara mọ́ o àwọn ò fún ọ nímọ̀ràn lórí ẹ̀ àwọn ò sì fara mọ́ òun sì ń wò pé àwọn eléyìí ó dìun lọ́wọ́ ni kò sẹ́ni tí ò ní jálẹ̀ nípa àtayé nù ẹni tí ń pè sákèésí kọ́dà kò ní gbé kọ́ọ̀lù ẹ̀ mọ́ ẹni tí ń sọ fún pé bẹ̀rù ọlọ́run o èyí tó fẹ́ ṣe yìí ọmọ kò dé kó o mójútó ọmọ lọ́àbí ẹ̀fà òní gbé kọ́ọ̀lù ń tọ̀ mọ́ ìbáàjọ rẹ̀ ìbáàjẹ ìyá ìbáàjẹ bàbá ìbáàjẹ afa títí tí ó fi ṣe tó fẹ́ ṣe ayé sì ní kí ẹsẹ̀ ìsìn ọlọ́run báwo wá lóko yẹ kó rí nípa ìsìn ọlọ́run bó ló ti yẹ kó rí nípa ìsìn ọlọ́run tọ wàtàwá kùlán ẹwọ sọ́dọ̀ Ibrahim sọ́dọ̀ àwọn fourteen. ayé àkọsí nǹkan hmm. ẹ̀rọ ìwòran wàtàwákùlà ni wọ́n fẹ́ kó jẹ́ pọ́ lọ́wọ́ ọba nìkan náà láti gbára lé. sọ́ọ̀tì ibrahim fal ná. ná. ok kí ni ẹ wo ẹ wo eleven àti twelve. àwọn òṣìṣẹ́ wọn sọ fún wọn pé àwọn òṣìṣẹ́ wọn bí kò ṣe. àwọn òjíṣẹ́ tọ́nà ọ̀rọ̀ sáwọn ọmọ ádámà wọ́n sọ fún wọn pé nínárùn ńlá bọ́ṣà ronú ìlú kan àjẹ́ àti tàbí kò ṣe kí ni bí kò ṣe kí ni ẹ̀hẹ́ wọ́n lè yàn bí kí n làwa náà àwọn ànábì ọlọ́run kúrẹ́ náà. ṣùgbọ́n ọlọ́run máa ń ṣe orin fún ẹni tó bá ń ṣe nínú àwọn olùdókòwò rẹ̀. ọlọ́run bá máa ń ṣe orin tó fẹ́ ní tó bá fẹ́ kì í ṣe dàwọ́ mi ìpìlẹ̀ fi àṣìkò láyé ọlọ́run máa ń ṣe orin fẹ́ni tó bá fẹ́ ẹni tó bá fẹ́ bí kì í ṣe dàwọ́ mi tọ́lọ́run bá lóore ṣe fún yóò yíwọ́. gẹ́gẹ́ bá a ti pé yẹn òun fẹ́ dandan òun gbọ́dọ̀ dé òun gbọ́dọ̀ dé Italy ni dandan òun gbọ́dọ̀ dé Afghanistan ni kílófẹ òun gbọ́dọ̀ dé Canada ni lóye dandan òun gbọ́dọ̀ lówó nífẹ̀ kò lè jẹ kò sọ́nà lè gbà kò sí bó ti kó burúkú lẹ́dà sábà sọ fún ọ pé ìwọ wá láǹfààní àti gé orí mẹ́wàá bàbá aláwọ̀ dẹ̀ sọ fún ọ pé orí kan náà ló ní ìlú ọwọ́ gé mẹ́wàá lọ pé àyíká mọ̀ wà lẹ́yìn tó wọn ní lówó tọ́lọ́mọ̀ bá ní ṣe lóore wàláhì súnmọ́bi láìláì láìláì láìláì kò ní dolówó torí kí ni lọ́ọ̀hà wọ́n ń pè ní lábùlù ọ̀mùn nínú òṣùlù fífi tó kó gbogbo ẹ̀dá sínú man ẹni yòówù yàṣà tọ́lọ̀mbá fẹ́ kódà wọ́n lè mọ̀ sí ọlọ́run. wàmá kánà. jẹ́ ń gbọ́ ọ. a gbọ́dọ̀ sọ fún pé ọlọ́run wí ẹ̀rí ẹ̀rí nínú tàwọnídìí àbínú tàfsírù àbínú fírọ̀ àbínú kankan ni a gbọ́dọ̀ sọ kankan fún yín pé wọ́n látọ̀dọ̀ ọlọ́run ilá lànà lànà a mẹ́rin wá fún yín ilá àti pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run pé ẹ̀rí nìyí àwọn ànábì ọlọ́run sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ sọ pé torí pé kẹ́lẹ̀ wò pé asọ́ṣíà ntí ò tọ́ka sọ pé tọ́ pé kódà àwọn náà ti lajú ní ìsìn ntí ká ká kò burú rárá wọn ní kò ní rí wàhálà lọ ibi táwa lọ gan wàhálà lọ àtàwà yìí mọ omi nù kí nìkan ni

من حقق التوحيد دخل الجنة بغير حساب kílódé sáà nígbára lé wọn ọlọ́ọ̀bá yẹn nìkan ṣoṣo ọ̀kọ̀dé àdáyọ̀ ṣògbìlànà tó sì fi wá lójú ọ̀nà tó tọ́ òun náà lójú ọ̀nà Islam wala nasbiranna ala ma adaytumuna àmọ̀ sí kínni wọ́n lè pa apúra àmọ̀ sí sùúrù náà. yọ̀ọ́ dábàá sí àwọn yóò ṣe àwọn yóò ṣe a sì faradà lórí kí ni lórí ìpalára yòówù tí ẹ bá lè fi fún wa lórí ipa àmọ́ tàfíìd àwọn ọmọ obìnrin òní sọ̀rọ̀ yẹn o wàlà náà ẹ wàlà láàmù yẹn láàmù kọ́kọ́ àwọn wọn ń pè láàmù búra wàlà náà bè rọ́ọ̀nà wọ́n wá ń pe lóòmù yẹn nínú tàfíìd náà lójó gba ṣẹ́gbà tí ó bá ti papọ̀ mọ́ fírìmù mọ̀dọ́rìn sọ pé nọ́ọ̀sì bírù tabayọ̀ láàmù yẹn kú àti nóònù yẹn kó ó kú náà fi rọ̀ verb kan nù ó ti pé wọ́n fi méjèèjì nǹkan pamọ́rọ̀ wọ́n ti àkọ́kọ́ ti dìbúra nóònù wọ́n fi kan pamọ́rọ̀ ó wá máa ń wọnú méjèèjì máa ń wọnú fẹ́rẹ́ mọ̀dọ́rì wàlà náà fi rọ̀ nà afọlọ́ǹkóra pé pa á sì faradà dópin àlámà àdá ìtùmọ̀ lórí ìyówó nù nira tẹ bá fi kàn wá níparí kọ́. وعلى الله فليتوكل المتوكلون gbogbo olùgbẹ́kẹ̀lé nǹkan ọlọ́run nǹkan gbẹ́kẹ̀lé ọlọ́run gbogbo olù gbogbo múmìnì kí wọ́n bá ọlọ́run lákọ̀ọ́kọ́ pọ̀lẹ̀tàwọ́kẹ̀lì mú àwọn àlọ́ ọ̀lọ́ ìpọ̀lẹ̀tàwọ́kẹ̀lì múmìnì lónìí ọlọ́run ọba Allah yìí káwọn mòmìnú ń gbára lé nígbà tó parí ayé àtúntẹ̀lé wàhálà lọ́ọ̀yì fáyẹ̀ tàwákàlì mùtàwákìlù gbogbo mùtàwákìlẹ̀ tó gbára lé kan tí ó gbẹ́mi lé kan wàhálà fàhálà lọ nìkan sọ ní kó gbára lé nínú ẹ̀la kàì wọ́n ní wọ́n bẹ́ẹ̀ náà gbára nìkan ṣoṣo torí pé wọ́n ó ń tẹ tó sì tún ní nǹkan míì wọ́n yẹ pẹ̀lú olùgbàrà lọ́nà nínú ìṣẹ̀lẹ̀ àtúrà ó wò pé jẹ́ nǹkan lọ́n kún àmọ́ àlè jókòó ti yẹn nìkan irú ẹni bẹ́ẹ̀ wò pé olùgbàrà lọ́nà nínú ìṣẹ̀lẹ̀ àtúrà kò sẹ́bọ ni inú fi parí ọlọ́run fi parí ayé ẹ̀kan one fifty five ní sọ́tò bàfárà tóbi wípé wàhánà lọ́wọ́ àṣèdídù làdá ọlọ́run lè níyà fúnrú àwọn èèyàn bẹ́ẹ̀. wàdù á ẹ̀mí gbọ́dọ̀ rọ̀ mọ́lọ́run lọ síbi dùá ìmọ̀ bẹ ọlọ́run nìkan àwọn fi nìkan ṣoṣo kún ẹni tó bá ti pe nǹkan míì lẹ́yìn ọlọ́run tàfíìlù ti bọ́mọ lọ́wọ́ ẹ àwọn nǹkan tí tàfíìlù díẹ̀ bọ́mọ lọ́wọ́ tí èdè gbogbo tàfíìlù ẹ̀rù tọ́lọ̀ ti parí ọ̀rọ̀ ẹ̀ wà lọ́ọ́ àṣèdídò làdá torí pé kí ni yuhibbuna Allaha ẹ̀ yuhibbuna àǹdá wọn nífẹ̀ẹ́ àwọn àǹdá àdìyàn orogún yẹn yuhibbuna hum ka hubbillah wọn nífẹ̀ẹ́ wọn bí ìfẹ́ ọlọ́run half half kìí ṣe gbogbo tàwọn ìlú ló bọ́ mọ́ ọ lọ́wọ́ àmọ́ nínú ìtumọ̀ náà gbogbo ẹ̀ ló bọ́ nítorí ẹ̀ ló jẹ́ pé ìgbà tó rà wọlé yẹn bá kàdánwò ẹni tó jẹ́ pé nípìnlẹ̀ gan kò tẹ̀ sífẹ̀ẹ́ lọ́wọ́ kẹrẹ́rẹ́ bí tí òkú máa ń kọ́. lórúkọ òní ò bá wá wà níbi ìdùnwá ọlọ́run nìkan láwọn torí ẹ̀ làwọn afáàdù ń ṣàlàyé fún wa ọ̀nà tó jẹ́ pé àdádálẹ̀ àbẹ́bọ ó wọnú dùá oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn gbà ṣe dùá wọ́n kà mí lọ́wọ́ ni wọ́n ní kò gbọ́dọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ bóyá ní afílà bóyá àbíkù mo ń sọ fẹ́ nìkan ó ní wọ́n ní kí n máa ṣe wọ́n lẹ́mú wọ́n ní kí n máa ṣe eléyìí three thirteen wọ́n ní kí n máa ṣe eléyìí one thousand one hundred ah mo ní níbo ni authority yẹn wà mo ní ẹ máa ṣe bẹ́ẹ̀ bá ṣe lágbára mọ́ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ẹ má máa ṣe é lọ léraléra yàrọ̀zà yàrọ̀zà yàrọ̀zà yàrọ̀zà yàrọ̀zà yàrọ̀zà kò ní túmọ̀ wasting of time ni kílẹ̀ kílẹ̀ fẹ́ pé rọ̀zà kò ṣe ẹ ti pé rọ̀zà kílẹ̀ fẹ́ kò ṣe.

yá gàfàr ìwọ lọ́wọ́ máa tó ń jẹ́ gàfàr ìtumọ̀ gàfàr pé ẹ̀jú náà forí yẹn púpọ̀ forí jì ní o tẹ́ ẹ̀ bá máa o ìfúrìlì tẹ́ ẹ̀ bá máa wí kò padà bẹ́ẹ̀ máa wí lálọ́ sáfù forí jì ní o ìwọ lọ́wọ́ máa tó ń jẹ́ gàfàr forí jì ní o ìwọ lọ́wọ́ máa tó ń jẹ́ làfíìfù ṣàánú mi o ìwọ lọ́wọ́ máa tó ń jẹ́ rahman ti ìkẹ́ mi o bóyá ẹ̀ máa sọ pé yálà fi yálà fi yálà fi yálà yẹn tọ́mọ èèyàn wá tẹnu mọ́ èyí tí ò lè ọlọ́run tí ò sọ ohun tó fẹ́ fọlọ́run tí kà ń pe ọlọ́run lásán. ìyá làfíìf tẹ́ ń fún ẹni tí ń jẹ́ abdulrafif ọ̀tọ̀ ló ń kà sí ìyá làfíìf yẹ kí wọ́n ṣe. ìyá làfíìf tẹ́ ń fún abdulrafif ẹni tí ń jẹ́ abdulrafif ọ̀tọ̀ ní òǹkà tiẹ̀. ẹ̀sìn ti wá di ẹ̀sìn ti wá di ẹ̀gbọ̀n owó báyìí. tí èèyàn ní ní kíbla yìí ní àdìjú kọ mọ́ wọn ní ìwọ ntúbáràwọ̀ tẹ̀ mu òníkọ́ ọ̀fà three thousand three hundred and thirty ntúbáràwọ̀ tẹ̀lé mu òníkọ́ ọ̀fà five thousand one hundred and eleven nínú ọtọ́rìtì wò nìyẹn bẹ́ẹ̀ fún gbogbo yẹn ló ń kà kan náà pé tọ̀ ẹ sáà máa pariwo yálà fi yálà fi fún kí ni. nígbà tó bá ti fẹ́ nǹkan kan máa pariwo tó. so èyí tó fojú hàn gẹ́gẹ́ bí àdúrà nìyẹn o òun láti ní òótọ́ yẹn o lẹ̀ sí wọ́gilé yẹn tó yẹ gbọ́dọ̀ ọba ní ìdíjẹ́ láti ìfúlò kan kátó wá sọ nǹkan ní nǹkan mìíràn pé kí ìfọ̀lọ́ rárá tó jẹ́ pé jínù ni tó jẹ́ pé màláìka ni tíráfì sábà àyà fọ́tì. Surah 34. Surah 34, Ayah 40. lọ́jọ́ àlùkí àmà tọ́lọ́wọ́ kò gbọ́ ìdájọ́. àwọn àwọn

àwọn ilé wọ̀nyí à ń sìn níbi àbí. tọ nígbà tó lọ́ọ̀ bá kó àwọn ẹ̀dá jọ ẹ̀tún kà. ọlọ́wọ́ á sọ fún ọmọ láìka wípé àwọn ilé wọ̀nyí a sì bí àáwù láàyè ìyá fún kánú yà ọlọ́run ọba tó jẹ́ pé ọba alámọ̀tán ni ibi tá a parí tàṣílò sínú lẹ́ẹ̀kan ọ̀kánà lọ́wọ́ àlímán ọ̀sẹ̀míyàn àlímà alámọ̀tán ni àwọn amóbèrè yẹn wá láti fi dá. àwọn ọ̀sẹ̀ bọ́ lágara tí wọ́n rí kójú ọ̀nà àná gangan làwọn wà àáwò láì kánú ìyá fún kánú ìyàwó sáwọn ilé wọ̀nyí náà ọmọ ádámà wọ́n á sìn ní bí àdéhùn ọ̀sìn kí lọ́rọ̀ sáwọn ọ̀dẹ́kọ̀ wà sọ. subahana buhunihim àbí ìwọ lọ́lọ́wọ́ bá wà ìwọ la kọ́lé kan ìwọ la ṣe ìwọ la fẹ́ púpọ̀ tá a sì mú ní ọlọ́run tá a sì gbà lọ́lọ́run náà. wọn ò sì wá ọlọ́run ọba wa kì í ṣe kí ni wọn ò sì wá. Mhm àlùjànnú ni wọ́n sìn ẹ̀ka ní àròyà ẹ̀ka ní kùrán wọ́n sọ pé wọ́n lọ́wọ́ bá wọ́ balikanu yàgòdú náà lè di níparí kọ́ àkìsáró ya wákà níparí nítumọ̀ àkìsáró ń bè ní mòmìnú ọ̀pọ̀lọpọ̀ wọn àlùjànnú ni wọ́n gbàgbọ́. àlùjọ̀nù ni wọ́n sìn wọ́n ní sìn wá ni wọ́n sìn àkísàrò òun ọ̀pọ̀lọpọ̀ wọn bìhín mọ̀mìnú òmìnú ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n sìn àmọ́ èèyàn ò lé wọn kó aláwo ni wọ́n ẹlẹ́gbẹ́ òkùnkùn alápàrọ̀tù ni wọ́n kò sẹ́ni kankan tó lé wọn kó ní mọ́sálásí ń tẹ́tí ti sọ̀lá torí ìkan tí ń bẹ lára wọn ọlọ́run náà kì í sì lé wọn kó torí pé tó bá yẹ pé nígbà kan wọ mọ́sálásí wọn bá fi wò méjì kí ń gbálẹ̀kùn lókè tọ́lọ́ ní kí wòyìn ó gùn pé ara ẹ̀ ní wọ bí ńgbà tẹ̀ fẹ́ bọ àbájára wa mọ̀ láyé wọ́n tẹ̀ bọ̀ tán wọ́n kó nílé dì wọ́n kó nílé ẹwọ́ pa wọ́n mọ̀ wá sí lọ́sídìí wọ́n tún wá parọ́ tara wọn jẹ́ ó sọ pé Allahu Akbar ọlọ́wà ló tóbi jùlọ. ó nìyẹn níbi dùá ọlọ́run wa nìkan ní káwọn àgbàrọ̀ yà síbi àlùjọ náà wàyí kìláàsọ kásì ní kìláàsì kẹ́mi wà kárí fún ìkìláàsì wà mbẹ́ wàyí jìlá lẹ́nu kó jẹ́ pé ńgbà táwọn ti ṣe é sí ọlọ́run bá tóbi lẹ́nu wa la ti ṣe é tẹ́bárẹ́ nìkan tó ṣiṣẹ́ ẹ̀sìn kan tọ́lọ́wọ̀n ti dá lágara ọlọ́wọ̀n sọ pé kó má lè ṣe mọ́ ló bá mọ́ ọdún mẹ́. ìyẹn ó sì mọ̀ pé dájúdájú nígbà tí ń ṣe gan kò sí nítorí tọ́lọ́ torí pé kò sí nǹkan tí máa ń nígbà tọ́lọ́ ọba ọba tó jẹ́ pé ọba tí máa ń sẹ̀mí ni alhayu alikọyum lọ́lọ́run tí kò ní í dípò padà rárá àwa ń ṣe nǹkan torí ẹ̀ wá ìtàdí sọ nínú kó jẹ́ pé agara ló dá wa bí nǹkan téèyàn máa fowó ṣe lèèyàn bá lówó mọ́ kò sí kò ọlọ́run múyàn sí kódà ní tó jẹ́ àwọn ọ̀ràn yẹn nínú ẹ̀sìn tó jẹ́ zaka èyí zaka ọdún tó lọ kò lówó mọ́ lọ́dún yìí zaka ti ṣubú nù lọ́dọ̀ tiẹ̀ zaka ó ti wó nù. ìyẹn ń ṣe sọ̀lá kò wá lágbára lati láti nàró ní máa ń jókòó kò sábúrú mẹ kò lágbára lati láti nàró láti jókòó mẹ. ń dùbúlẹ̀ kò sábúrú mẹ́. èyí lágbára láti ṣe hajj ní ramadan. ee. àti ní shawal tó jẹ́ àkọ́kọ́ oṣù hajj shawal bi hajj àwọn oṣù asúrò hajj nù oṣù mẹ́ta ní oṣù hajj àmọ́ iṣẹ́ hajj gan tó hajj ńlá bí ọjọ́ àràfá látòjúwe ẹ̀ǹpọ̀ ńlọ́jọ́ tiẹ̀ láàrin oṣù mẹ́ta wọn kó tó dìgbà yẹn ó ti lówó nínú ọmọ náà ní sàbáàni kó tó hajj ọdún tuntun àti tó bá lówó lẹ́yìn kí la fẹ́ fàyọ̀ mẹ́rin wípé kí ló lè fa kò sí nǹkan míì lẹ́yìn àwọn pẹ̀tà sọ yìí tó lè fa kéèyàn ó yọ ọwọ́ pọ̀ mi sí ọlọ́ọ̀ àti kó jẹ́ pé èèyàn ò sí nítorí tọ́lọ́ọ̀ tẹ́lẹ̀ tàbí kó jẹ́ pé nígbà tó lè fi sọ wípé èèyàn yọwọ́ ń bi iṣẹ́ ọlọ́ọ̀ ọba tàbí nǹkan kan tó jọ mẹ́sìn òun ni fìtínà téèyàn rí i pé fìtínà tó jẹ́ pé ó lè bẹ́ẹ̀ mi lọ. tó yẹ pé ńgbà téèyàn bá sì ń sẹ̀mí ó lè padà borí fìtínà tó mọ̀ sínú ọ̀nà padà eré yẹn bẹnu sọ́dà sixteen ayé wa sixteen àbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀tọ̀ ní ilé ìtúndẹ̀nu wa sixteen. bíi àwọn ìlú kan àwọn orílẹ̀-èdè kan tó jẹ́ pé wọ́n ti fẹ́ rí àwọn ènìyàn náà bá ń bẹ̀. pẹ̀lú àmì ẹ̀sìn ọlọ́run àfi kí wọ́n ṣe wọ́n ní tìbàtìbò wọ́n yìí fẹ́ kéèyàn wọ́n yìí fẹ́ rí àwòrán ẹ̀sìn ọlọ́run lára mo iṣẹ́ pẹ̀lú ọmọ yámọ̀ nìkan. òyìnbó aláwọ̀ funfun ni ọmọ yámọ̀ ni àìsẹ́ papọ̀ ní nàìjíríà ń bí gbà tó pé fẹ́ padà lọ yamani ni ẹni tá à ń wù nínú gan rẹ̀ ó fẹ́ dé àyà nígbà tó lọ kan torí àgbọn lọ wa. kò má mà nígbà tó débi tọ́ka ìgbà ti balẹ̀ láti sin ọlọ́run kò sin ọlọ́run ṣùgbọ́n nígbà tí ń lọ bẹ tìtì náà padà ní tó lé ẹ̀mí rẹ̀ sì ju ní tó mú kò mẹ́ tó mú kò lára ọ̀nà tó mọ̀ pé tó ń bá kò sí láǹfààní àti máa gbé ìlú òǹlù lọ mọ́ láì níwèé mọ́ kò ní jẹ́ sápà mi kùmọ́ tó fi iṣẹ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ pé kò sí ẹ̀yẹn mọ́ nínú ìlú tó bá ń gbé bẹ̀ náà ìlẹ́gálẹ̀ wọ́n tún lè jù sẹ́wọ̀n bẹ̀ náà ṣùgbọ́n ìlú ti ń lọ yóò gbé bẹ̀ free pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àmọ́ bíi kó á hàn tí wọn kò láwọ̀ yẹn kọ̀. irú ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ káàkiri àti